بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليت أسواج أنه كتاب الاتحاد أقال نقاء الاتحاد لأنه ترى عمدة الأحكام آه، من كلام خير الأنام يتجد الإمام الحافظ كيف جزي أفاوى قال الإمام عبد الواحد عبد الغني الإمام قدسي رحمه الله يريد أخيبني كتاب الجهاد كتاب الجهاد أقول نفا إيجاب سجون علام ريتهم لا ترى جاهد يجاهد مجاهدة أو جهادا جاهد يجاهد مجاهدة أو جهادا Ah, àwọn ni tí èèyàn lọ gbogbo ìyànjú téèyàn lè ṣe tí nǹkan ò fi jọ nínú ṣẹ̀ríà téèyàn ná gbogbo ìyànjú rẹ̀ níbi bíbá àwọn káfíìrì jà àtàwọn alùbọ́ọ̀t àwọn ọlọ́tẹ̀ àpótọ́ ọ̀tọ́rì àtàwọn dánadánà àmúrọ̀bà ah, sọ jihad yìí ohun tí ó bá ṣẹ̀ríà mú ni pẹ̀lú tírà ọlọ́run àti súnà níbi sallallahu alaihi wa sallam abánikáwó tẹ́lẹ̀ ọlọ́run kẹrin náà ni kẹrin ni abánikáwó súnà súnà gẹ̀rẹ́ afẹ́ mẹ́nu bá báyìí bákan náà ìjùmọ̀ ulama ọ wà lórí rẹ̀ nínú àwọn ẹ̀rí tí ó fi jẹ́ múlẹ̀ pé jihad náà àwọn tó bá ṣẹlẹ̀ àwọn ni wọn lọ́rọ́ bá dẹ́ta tó sọ wípé ya ayyuhal ladina amanu. ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله أثاقلتم إلى الأرض كنسي دعواني كاسي كنيو كاسي كجادي وجونا لهم في الجهاد ẹwà jókòó tọpọlọ jókòó ẹwú wọlé ẹ dìde so Ọlọ́run bá pàṣẹ pé tí jihad bá dé àmì ẹbọdè ọyẹdà sunfẹrẹ tó ń fàǹfẹrẹ òfò tó tàwa ní ká lọ wọ àwọn àwọn tó ní pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn hadith la ikraha àbí àwọn ọ̀rọ̀ bá dẹ̀ tán la ikraha fi din ìyẹn ti wá ní àwọn àyà mi padà wá lórí pọ́pàṣẹ ọ̀rọ̀ jihad pọ́pàṣẹ ọ̀rọ̀ kitab aṣọ pé sunna kẹrin ni kẹrin ni ọkàn já sí pé mo tó ní í ṣe pẹ̀lú jihad yẹn ó ní ó ní àwọn májẹ̀mú láwọn májẹ̀mú tálábàjá káfíìrì ni àgbọ́dọ̀ wọ ọ̀dàlẹ̀ àgbọ́dọ̀ pọ́mọdé ẹ̀bẹ́yàn àgbọ́dọ̀ wọ àgbọ́dọ̀ pọ́mọdé àwọn asọ́lẹ̀ pọ̀ sánú sọ́lá sọ́lá máa ń sasọ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ pa arúgbó wọ́n gbọ́dọ̀ pa àwọn afá church lóbìnrin wọ́n gbọ́dọ̀ pa. jàmbá الحديث التيام الحديث الثامن والتسعون بعد ثلاثمائة حديث التري 98 حديث عبد الله بن أبي أوفى عن عبد الله بن أبي أوفى رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم في أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم فقال لي يعني عبد الله بن أبي عوفة رضي الله عنه عند نجل سلام صلى الله عليه وآله وسلم آه، في أيامه أيام ما يعني غزواته láàrin pé lọ́dọ̀ àwọn lábàá wọn máa ń pe àwọn ogun tí wọ́n ti jàre wọn ní ayyamul arab ayyamul arab àwọn ogun táwọn lábàá ti jà fi ayyamihi allati laqiya fiha al-adu láwọn ogun rẹ̀ tó ti jà èyí tó pàdé ọ̀tá mẹ́ ìtàzọ̀rọ̀ anábìrin tí hatta malati shams tó ń fi yẹ qama fihim ó dìde láàrin àwọn ọ̀tàn ọ̀kọ́ọ̀lá àwọn aṣọ́lá ìṣe ẹ̀yìn èèyàn mú pé yẹn o. lẹ́kọ̀ọ́ aláàdó ẹ̀mí rẹ̀ kàn pé ẹ pàdé àwọn ọ̀tá o. wá alùlọ́ àlàáfíà ẹbẹ ọlọ́run ọba àlàáfíà ni o. fàyídà làkìtùmùhùn fásitìrù. ẹ ò fàyídà làkìtùmùhùn tẹ́ ẹ bá ti wá pàdé wọn fásitìrù ẹ ṣe sùúrù واعلموا أن الجنة تحت ظلال سيوف ولكن الأمة ويك على الجنة إن بلا بيع وجيدا على الجنة إن بلا بيع وجيدا ثم قال ثم قال النبي صلى الله عليه وسلم لا ينعى النبي صلى الله عليه وسلم اللهم من الكتاب ولهم تنصى القرآن كاليه ọ̀gbọ́njẹ̀rì yàtọ̀ ìwà ló mẹ́sùn jó orin o ó sì máa ní àhẹ́sàbà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ tí wọ́n fẹ́ bá níjà ìwà ló máa ń ní kéèyàn jẹjà kó lékè wọn kó borí wọn ìdìmọ̀ ọlọ́run jọjọ jẹ wọ́n àlẹ́ ìdìmọ̀ wá sùn àwa lọ́wọ́ lé wọn lórí jáwọ́ lékè wọn ká borí wọn àlékò yìí wọ́n jẹ́ pé àṣé àwo àkókò lọ́ba mu láti ti jihad ìgbà tó bá mu jù ní àkọ́kọ́ sàn án téèyàn bá rí tí ọba rọrùn àjọ sípé lẹ́yìn tí òun bá yẹ tàrí bó ṣe wá nu àdéhùn àdéhùn ni pé tánẹ́bí ọba jà lákọ́kọ́ sàn yóò retí tátẹ́gùn fi fẹ́ lásìkò òun tó bákan náà kakọ ká máa retí pípàdé ìrẹ́kan ìjà àbí bíbọ̀tàjà tòun torí pé ẹni tí wọ́n ra kàn yẹn kọ̀ mọ́ tí ó kẹ̀yìn ọ̀rọ̀ kọ̀ mọ́ tí ó kẹ̀yìn ọ̀rọ̀ so ìtọ́ka alukoro òun dání ẹ̀tàn jẹ́ àtijọ́ rẹ ní lójú ìyẹn dẹ̀ jẹ́ àdírẹ́sì fún ìkùnà ìtọ́ka kíni tó ní o kékeré ọ̀tá òun náà tún jẹ́ àdírẹ́sì fún kíláàtì alihazmi wàlíhíyàt torí bẹ́ẹ̀ kábẹ́lọ́wọ̀n àlàáfíà ni àwọn ló sì kọ sínú ilẹ̀ àáfíà tuntun ní ọ̀dọ́ ní àpẹẹrẹ àbìdá àlàáfíà ni ẹ̀sìn ọ̀la àlàáfíà ayé ọ̀la àlàáfíà àríyàn ọ̀la àlàáfíà a tún máa ń ṣe sùúrù tàbá pàdé ọ̀tá nítorí pé òun ló kún fà tó tóbi jù ìgbọ̀fà ọ̀lẹ́ ìtòsọ́ láti jèrè àti láti àtìlẹ́yìn bákan náà àjùlọ láti ń bẹ fún àjihad àti pé òkùnfà tó súnmọ́ ní fìdíkù lè jẹ̀mọ́ kéèyàn ó fi ṣe kéèyàn. kéwàtò wà lẹ́jọ́ náà káṣí tún ṣàdúrà ṣàdúrà nígbà tá a bá ṣe ké يجب أن a bá pàdé ọ̀tá الحديث التاسع وتسعون بعد ثلاثمائة حديث تري نايتي ناين من سعد بن سعد الساعدي رضي آه. الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا يوم في سبيل الله خير من الدنيا وما عليها عن أبي سهل بن سعد الساعدي رضي الله عنه وأن ندعو بسلام صلى الله عليه وسلم تقول رباط يوم في سبيل الله إلى جراني ماله نبودي في وتفاه في àwọn في kí ẹ̀rẹ́ wa lọ bẹ̀ láti lọ ṣe خير من الدنيا ومن عليها وعليكم السلام الله قولوا رجعيات وقوم زمالوا لي أي الله وموضع صوت أحدكم من الجنة من الدنيا وما عليها أتيك آية خاصة تلك وكاين في الجهاد لا للجنة قولوا رجعي أتم في المالوا لي أي الله والروحة يروحها العبد في سبيل الله أو الغدوة من الدنيا وما فيها أولا واري إيري إيرولة tí ẹrú ọlọ́run máa rìn lójú ọ̀nà ọlọ́run bí wọ́n ti lọ sí jihad àbí rìn àyìn kùtù hàì téèyàn máa rìn níbi wọ́n ti lọ sí jihad khairu minad dunya wa ma fiha olórí jayá àjòjò ohun tí ń dáná ọ̀rọ̀ lọ lórí ju ayé àti nǹkan wà nù rẹ̀ lọ. Um, bákan náà hadith àmàlí àjùmọ́lá fi ń bẹ fún ọlọ́gbà tó fi sabilillah tí yẹn lọ wà ní ibodò bí wọ́n tún palẹ̀ mọ́ ogun kóun náà lọ sí tágbára ẹ̀ bá ká nítorí pé kíníyàn ewu ẹ̀mí mẹ́mẹ́ o nítorí àti sọ Islam àtàwọn mùsùlùmí ló fi já sí pé ẹ̀sìn ẹjọ́ ẹ̀yọ̀kan péré ọ̀dà àjàyà àti gbogbo ti bẹ̀rẹ̀ ayé lọ. kíkéré ayé ó kéré tàbá ní káwọ sọ̀rùn hmm. nítorí pé ààyè pàṣẹ ọ̀pá igi <laughs> bí wọ́n sọ pé pankẹ́rẹ́ láyé tí ó padà kan ó lò ara ẹ̀ ní àlùjọ́ bá ti ó lò ó jáde ọ̀sán láti ti ń bẹ̀rẹ̀ ayé lọ. Yeah. Hmm wọ́n ní bákan náà a tún máa rí àjùlọ láti ń bẹ fún jihad fi sabilillah àti bí ládàá rẹ̀ tuntun lóbi já sí èèyàn rìn lọ́rọ̀lẹ́ lásán àbí ní àsùbà ọjà àjàrà àti ìpínlẹ̀ ní àlá wọ́n ló gbé ẹ̀sán láńlá sórí kíni o alijihad nítorí pé ewu ẹ̀mí bẹ́ẹ̀ láti fi wá ìyọnu ọlọ́run ọ̀la àti ohun tó lè wà lórí rẹ̀ nínú àwọn àyìnlá ìkẹlẹ́mọ̀tò láì láti fi gbé gbólóhùn ọlọ́run ọba ga àti látara ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ àti àfihàn ṣẹ̀rí àká àti fanamahun yẹn jihad yẹn tẹ̀lé zaruwatu sanamil islam òun ni góńgóri ike tí ń bẹ ní ara islam ní kásọ̀ pé islam dàbí màálù tó níke ike rẹ̀ gẹ́gẹ́ òkè lókè rẹ̀ òun ni alijihad fi sabilillah alhadithu alẹ́ arúbà yẹn ah. الحديث الأربع هي حديث وفاء الموت عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن كتب الله والمسلم تضمن الله لمن خرج في سبيله لا لا يخرجه إلا جهاد في سبيله وإيمان به وتصديق برسولك وني أبو هريرة رضي الله عنه ولا لا تدع النبي صلى الله عليه وسلم في إن تدب الله ندى ما مسلم تضمن الله ọlọ́run ti fún lágbìyèlé ó ti fún ní ìdáfòtòló àgbìyèlé ìwọ̀n tí yẹn máa ń fọkàn sí fún tani ìmọ̀ nǹkan àròjà fi ṣẹ̀lẹ̀ yẹlé ẹni yóò tó bá jáde sójú ọ̀nà ọlọ́run náà yọ pé ju ìlà jihad fi sabilihi kò sí ohun tó mú jáde ju kọ́ fẹ́ ṣe jihad lójú ọ̀nà mi lọ. wà ìmánu bí àti bàbá tó ní sí mi ọ̀tọ̀ sùdí yẹ kó ń bí rọ̀sùlì àti gbígba òjíṣẹ́ mi lódodo. dọ̀mínú ìlà òlìjẹ́nu ẹnìyẹn ó ti ní àgbéyẹ̀lé lọ́dọ̀ mi ìfọkànsí lọ́dọ̀ mi pé màá mú wà lùjẹ́nu ẹ̀rá mọ̀síkàmì ìlẹ́rí sàrọ̀jàmín àti àbí kí n dẹ̀ tẹ̀ wá dá padà sí ilé rẹ̀ èyí tó fi kọjá dé mẹ́. náà náà làmìnà àjẹrín àwùjọ ni ìmọ̀ náà ìlà lẹ́ni tí ó rí ohun tí ọba rí nínú ládàá àbí ọ̀rọ̀ tó tóbi yẹn wípé àṣé jihad sójú ọ̀nà ọlọ́run àbí ọ̀rẹ́ ọlọ́run ọba sùhánà àtàkọ́lé rẹ̀ yóò jẹ téèyàn nígbà téèyàn náà ti dúnrín mọ́ra rẹ̀ yàní irú ẹ̀sìn ńlá tó tóbi ọ̀rẹ́ ọlọ́run àtẹ̀fẹ́ rẹ̀ èyí tó ṣe wípé ọlọ́run ṣe lọ́rùn èèyàn fúnra rẹ̀ kí wọ́n fi sẹ̀sẹ̀ fún gbogbo ẹni yòówù tó bá ṣe jihad àti pé àtúnwádé àjùlọ láti ń bẹ fún jihad sójú ọ̀nà ọlọ́run tí irú èrè yìí bá ti kinu tó bá rìnlẹ̀ fún yẹn nítorí pé ikú ìjẹ́bi tó tóbi jù àwọn lẹ́nu tó ṣe pé ẹnìyàn máa rí kò tọ̀ ga pẹ̀lú àwọn ànábì ọlọ́run àtàwọn olódodo tí mo kẹ́nìyàn padà sílé yàn pẹ̀lú èyí tó tóbi jù nínú dáadáa àti píparẹ́ ẹ̀sẹ̀ tí ọ̀rọ̀ ogun bá wà pẹ̀lú rẹ̀ tó ọlọ́run nìyẹn ọlọ́run máa fi ń fẹ́ni tó bá wò orí ọlọ́lá jùlọ lọ́lọ́run ìtọ́ka wà ń bẹ̀ yìí pé ẹ̀sán yóò lè wá àfẹnitánìyàn rẹ̀ bá dáa.

ومثل الصائم للقائم وتوكل على وتوكل الله للمجاهد وتوكل الله للمجاهد في سبيله إن توفاه أو أن يدخله الجنة أو يرجعه سالم مع أجر أو غنيمة. Ani alimami muslim ó ní àfẹ́rẹ́ àwọn tó ń ṣe jihadi lójú ọ̀nà ọlọ́run allahu a'lam kẹrí gbé nǹkan náà lé ọba adáda ní allahu abi anisọlá sọ allahu a'lam biman yujahidu fi sabilihi ọlọ́run lọ́mọ ẹ̀rú ẹ̀ ta ló ń ṣe jihadi ọlọ́run nìkan lọ́mọ tàbá rẹ̀ ti ń ṣe jihadi òtítọ́ o kámọ̀ sá lè sọ ímìlì kọ́ ímìlì o wọ́n wọ́n tà wá sálà láwù lílù jáhìdì náà fi sabilihi ọlọ́run tó ti wá làbọ̀rùn fún ẹni yóò tó àwọn tó ẹni tó ń ṣe jihad lójú ọ̀nà ọlọ́run pé ń tà wá fáàfù tọ́lọ́run bí ipa ogun ni àní òde sílà òde jánná kọ́lọ́run dà padà abẹ́kọ́ mu wọnú àlùjánnà bá ti rí ọ̀yọ́ àwọn sálímọ́ àbí kọ́lọ́run dà padà lẹ́nu tó máa là máa àṣírí tọ́tọ́ arọ́rọ́ à tọ́tọ́ láǹfààní nìyẹn kò tún dí ládàá lọ́wọ́ kò dí ládàá lọ́wọ́ ẹ̀rí fóun náà jọ àwọn èyí tá a mẹ́nu dà lókè yẹn. الحديث الثاني بعد الأربعمائة حديث فاؤت حديث أبي هريرة رضي الله عنه ربنا السود بيبي قال ما كان رسول الله صلى الله عليه وسلم ما من مكلوم يكلم في سبيل الله إلا جاء يوم القيامة وكانه يد يدمع اللون لون الدم والريح ريح المسك قال لي أبو هريرة رضي الله عنه وأن النبي صلى الله عليه وسلم ما من مكلوم يكلم في سبيل الله قسان جماعة سألوك بلجون يلون إلا جاه يوم القيامة أفكون تعون دين جو من القيامة وكلمه يجمع أو بين يدس مع السجباي اللون لون الدم kọ́lọ́ ẹ̀jẹ̀ láàmà rí ọ̀rùn ìhòòrè ìhòlímísìkì òun jẹ́ máa rùn jáde wọn àlùmísìkì ni gbogbo eléyìí náà àtúntò náà ń tọ́ka sí àjùlọ láti lẹ fún jihad àwọn ọlá rẹ ti pọ̀ jù ẹ̀sìn rẹ ti pọ̀ jù nítorí iye Islam ti ń bẹ̀m̀bẹ̀ àti pé àníkéyàn kú sójú ọ̀nà náà òun náà ti lọ́la bóò ni wọ́n ti sàn nìyẹn lẹ́sàn á sì máa rí bẹ́ẹ̀ àjùlọ́lá àlùtìrọ̀ àfi sẹ́fíìlì là kéèyàn ní ọgbẹ́ sójú ọ̀nà ọlọ́run ìyẹn jẹ́ orípa nínú tẹ̀lé ti ọlọ́run wa sùhánà àti ìjà ọ̀tá ọlọ́run lógun ọlá yìí ẹ̀fà rí yìí òun ni ẹni tí wọ́n sá lọ́gbẹ́ yẹn ni ó fi yàtọ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ sí gbogbo àwọn èèyàn yòókù táwọn náà gbẹ̀sán dáadáa alihadisu salisu bada al-arba'iniya hadisu fa'otin hadisu abi ayyub al-ansari radiyallahu anhu. في سبيل الله أو روحة خير مما طلعت عليه الشمس وغربت هنا أري أبو أيوب الأنصاري رضي الله عنه ونبي صلى الله عليه وسلم أنا غدوة في سبيل الله ها ìtẹ̀bẹ̀jì ní kò tún hàì lójú ọ̀nà ọlọ́run الله ọ̀hà àbíkẹ́yìn ẹ̀lọ́ nírọ̀lẹ́ lójú ọ̀nà ọlọ́run khairu mimma ó lóore ju ewu tó ń yọ lórí rẹ̀ lọ ọgọrọ bàtì àti ewu tó ń wà lórí ẹ̀ lọ àá ní ẹ lọ kọ jí ní kùtù hàì kọ lọ bí jihad àbí nírọ̀lẹ́ ohun tó sì yẹn lóore ju gbogbo ohun tó ń yọ lórí ẹ̀ lọ ní gbogbo dáadáa oríṣiríṣi bákan náà alhadith rabi ọgbàdàn albaniya hadith fa òfò hadith anas bin malik rabi allah anhu. قال قال رسول الله صلى بدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما يرد كلام يعني تجي قطحاي رجعني الله جهاد يعني بكي يلور له أقول له رجايات كنت بأن له الحديث الخامس بعد الأربعينية حديث آه، فاء فايقتني حديث أبي قتادة رضي الله عنه إلى حنين

ọ̀nà ìjísọ́ ọlọ́run àti ọ̀fẹ́ máa ń kọ́ ìtàlàkọ̀ sí i lẹ́nu ẹni ọba pa èèyàn kan nínú àwọn ọ̀tá àfọ àlẹ́ ìbàjẹ́ náà tó sì lẹ́rìí pé òun lòún pa ah, fàlàhù sálàbù gbogbo ohun tí ń bẹ lára inú góòlù tó di mara tẹnìyàn ní ṣe ẹ̀mẹ́ta ni wọ́n là ní sọ̀lá eléyàn sì jẹ́ eh, yàní ládàá táyé tí òbí ládàá tọ̀run lọ ọba àpé kó gbé góòlù owó iyebíye apó góòlù sápó. gbóhùn tí mẹ́lá rẹ̀ pátá àti da owó iyebíye tó gbé dání ẹnìyàn lónìí àwọn tó bá ti mela re fata ti da owo iyebiye to ní dani tí àlẹ́ mi mọ̀ pa wọn ni hadith sadi subada al-albaniya hadith four oh six hadith salama bin al-akwa rọ̀bì allahu an. وهو في سفر وجلس عند أصحابه يتحدث يتحدث ثم ثم انفتل فقال النبي صلى الله عليه وسلم اطلبوه وقتلوه فقتله فقتلته فقتلته فلني سلبا وني سلم بن الأقوى رضي الله عنه وني أتى النبي صلى الله عليه وسلم عين من المشركين وسلم يكواب النبي مع ولبه وفي السفر أتي على فجلس عند أصحابه يتحدث وجدت صدى وينالة صرى ثم انفتل أباكم بفلا فقال النبي جيس الله وعسوائه أطلبه أيوا إنينك وقتلوك بعد ريك فقتلته سلام علي وعفا من فنفلني سلبا. أيوا هذا بنتم على لا وهو يبيه èmi lànà bí fún ní ẹ̀bùn rẹ̀ pé máa ولا lọ inú rìwáyà mi wọn lọ sọ ọ̀kọ́lọ́ ẹ̀nà àkọ́wà ibùnú làákọ́wà àwọn èèyàn ní ibùnú làákọ́wà lọ́pàá ọ̀kọ́lá làhùn sẹlẹ́bùhù ẹ̀jìmá gbogbo ohun tí wọ́n já lára rẹ̀ pátá nǹkan owó iyebíye akọ́wà wọn lónìí ibùnú làákọ́wà lónìí yẹn sálàmù kíláàmù nù hadithi náà sẹ́ni tó bá pa ẹnìkan tó sì rí ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ ogun tí ń bẹ lára rẹ̀ òun lónìí àṣàlábà ogun tí wọ́n já lára ẹni tí wọ́n pa lọ́ta yẹn kẹjọ owó yẹ bí ẹni ọ̀pá lónìí kọ̀bá àjásí pálásọ sọ ọ́ ká tó já àbí lẹ́yìn ìgbàdá ìjà tán àti pẹ́ni tó pààyàn ni àáfọ̀ ní sálábù kọ̀tíìlì yìí láti lè ṣe lákin láti lè ṣe lákin kó fi lè máa bọ́ tájà tó bá dijọ́ mi àṣé ọ̀tẹlẹ̀múyẹ́ pípa ni wọ́n pa táwọn ọ̀tá bá rẹ láti wá tẹlẹ̀múyẹ́ mùsùlùmí tí ó fi mọ́lbọ́n kọ̀ǹdíṣàn àwọn mùsùlùmí tí wọ́n fi palẹ̀ mọ́ wá kókun jà wá ti palápa táwọn èèyàn bá ti gbà náà sọ الحديث السابع بعد الأربعمية حديث فاء ساو حديث عبد الله بن عمر رضي الله عنهما وبعث رسول الله صلى الله عليه وسلم سرية إلى المسجد فخرجت فيها فأصب فأصبنا إبلا وغنما فبلغت فبلغت فبلغت زهماننا زهماننا اثني عشر بعيرا ونفلنا ونفلنا رسول الله صلى الله عليه وسلم بعيرا بعيرا عبد الله بن عمر رضي الله عنهما ونبي صلى الله عليه وسلم أنا سريجة أمو بواري في أتلي ولا أنا ولا سنجد فخرجت فيها عبد الله بن مريم من يجاد لعنه فأصبنا إبلا وغنما عواقت رقومي أتاكو تنبه فبلغت سهماننا اثنا عشر بعيرة وني شيعوة يمتطو وني توافو رقومي وني قتاري ونفلنا رسول الله صلى الله عليه وسلم بعيرا بعيرا إن شاء الله وعفاني قوكنا رقومي لله قوكنا ọkùnrin nílá kọ̀ọ̀kan òun ló fẹ́ ní kọ̀ọ̀kan lẹ́bùn sísẹ́ǹdì àwọn ọmọ ogun wáàrí láti lè kọlẹ̀ bọ́tà àti láti lè jálò wọn tí aláṣẹ bá rí fáǹfààní wà ńbẹ̀ títú ọrọ̀ ogúnlẹ̀ fáwọn tó jagun tí wọ́n kọ́rọ̀ nínú tí wọ́n fi sa àlẹ́ òmùmọ̀ yìí lẹ́sà nìyẹn àti pé ọmọ ogun wáàrí nìyí tí wọ́n bá dá wà tí wọ́n tẹ̀lé ọmọ ogun ọ̀rọ̀ tí wọ́n bá kó àwọn nìkan wọn ni àti pé ó sì lẹ́tọ̀ọ́ láti fún àwọn tó kọ́rọ̀ ní àlèṣí lórí ìpín wọn tí aláṣẹ bá rí sí bẹ́ẹ̀. الحديث الثامن بعد الأربعمائة حديث 408 حديث عبد الله بن عمر عبد gbóló fúlàní lọ́fìn yẹn pé tá a bá lọ sójú ogun àgbọ̀dọ̀ wọ ọ̀dàlẹ̀ ìwà ìjàmbá ń bẹ̀ ọ́ àgbọ̀dọ̀ jọ́rọ̀ ogun mọ́ nítorí àdánwò ẹ̀sìn tí yóò sì ń dọ́gbìn dàlùkìyàmù abdullahi ibn umar radiyallahu anhuma látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní idha jama'a allahu al-awwalin wal-akhirin tọ́lọ́ ń bá kó àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni gbẹ̀yìn فيقال هو هذه غدرة فلان بن فلان إلي نيوا دالي لغجا أما لغجا يمتنا معيني أسي إيواني الغدر بدالي بالمهادن والمؤاد so ṣíṣe wọ ìtàlẹ̀ pẹ̀lú ẹni tó ti bá lálùkáwà ni àgbọ̀dọ̀ ṣe jàǹbá fún ọ so ìtàlẹ̀ yẹn kó sínú gbogbo ẹni ọba ti fẹ̀jẹ̀ rẹ̀ sọ pé má pa mí àbófin kankan sọ àbáṣirí kan ló fi ṣọ lọ́wọ́ tọ́ wá jàǹbá rẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ni irú ìdójútì ìtàwé tó burú yìí yóò jẹ sẹ́ni dalẹ̀ jọ́gbìn náà pè é àwọn. الحديث التاسع بعد الأربعمائة حديث فاء النعي حديث عبد الله بن عمر رضي الله عنهما أن امرأة وجدت في بعض موجود للنبي صلى الله عليه وسلم مقتولة فأنكر النبي صلى الله عليه وسلم قتل النساء والصبيان طيب. طيب، أنا عبد الله بن عمر رضي الله عنهما أنا أنا ما أتى وجدت في بعد مغازي النبي مقتولة وبين كواري wọ́n rí níbi النبي kan ogun فأنكر النبي قتل النساء والصبيان ànábì wa sàtakò pípa obìnrin látìgbà yẹn àtọmọdé kí láàmú nà hadith yẹn ẹni tí ó pe dandan láti pa àbí láti dájà ọkùnrin ni tóun náà sì gbéjà náà ọ̀ká fèrè ẹni tí ọ̀gbéjà náà àwọn obìnrin àtọmọdé àtàgbàlagbà àtàwọn afá chọ́ọ̀chì àgbọ̀dọ̀ bá wọn jà nítorí pé pípa bíbájà yẹn láti fi lè tarí sùtà kékeré dànù ni so ká sì lè pè wọ́n síbi Islam ni. táwọn ẹni yẹn bá sọ bẹ̀rẹ̀ fún yẹn ṣàgbàlagbà sọ òun ni bákan العاشر بعد الأربعينية حديث فوتل حديث أنس بن مالك رضي الله عنه رضي الله عنه أن عبد الله بن عبد الرحمن بن عوف والزبير بن عوام شكيا شكيا القملة إلى رسول الله صلى الله عليه وسلم في كفاف لهما فرقص له في قميص الحرير فرأيته عليهما أنس بن مالك رضي الله عنه أني يا عبد الرحمن مع في الزبير بن عوام عم يجي يجي كومبلي القملة النوري والله بيبقى دي سالون تين داون لا ملو جوجو سان سان ميجي لو فرخص لهما ودي سالون وايون دا في قميص الحرير tí wọ́n lè wọ ẹ̀wù àrán fọ̀rọ̀ ẹ̀tùfù àléjì màmá wá bá rìn yàn lọ́rùn wọn wọn láàmú nù fọ̀rọ̀ kàṣọ yẹn ó ní pé yàní àṣẹ ọlẹ́tọ̀ láti wọ àrẹ tí yàrá ní bùkátà sí bí káfẹ́ fi tọ́jú kòrónà kòrónà èèyàn sì tún lè wọ láti lè sọ pé àwa mùsùlùmí ò kéré nú ayé hmm. kò tí ì jẹ́ rárá rárá sọ láti fi ìhàmì eh, ìsífàrí sọ pé ta ní àtijì àtagbára àfihàn níwájú wọn tí a bá rí wípé àǹfààní bẹ́ńbẹ́ láti fi yẹ̀yẹ́ wọn pé ṣé o bẹ́ẹ̀ ń pọ́n lé nì eh, ká wọ̀ ká máa fi nu imú àbí ká máa fi nu ojú aṣọ àárín yàn àbí ká tẹ̀ mọ́lẹ̀ wọn ni a ah! àwọn mùsùlùmí yọ màkèrè nínú ayé ń tòótọ́ ọ̀rọ̀ ọ̀yà ká dúró báyìí. بعد بعد لا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استكبرك وأتوب إليك